الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بدايتنا آه الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين adúgbò fún olùwọba tó tún ṣe ní ọrùn fún wa láti pàdé ìbẹ́ ìjẹ mẹ́mbòlójì lọ́kàn náà àwọn ilé rẹ̀ láti rárá wa létí ìtàgbésí ayé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ká sì kọ́ ẹ̀kọ́ olówó iyebíye níbẹ̀ gbogbo tí à ń kọ́ náà ọlọ́nkọ́ mọ́sàájú wúlò fún wa kò wúlò fún wa láyé kò wúlò ní àlùkìyámà eléyìí ni ọ̀rọ̀ nípa bá nàbì ti wọ ìlú Madina àti ka nípa bá nàbì ṣẹṣẹ hijira kíni bẹ̀rẹ̀ hijira eléyìí ni parí hijira anabi sallallahu alayhi wa sallam ìyẹn ni ọjọ́ tí anabi wọ Madina. وقد بلغ الأنصار مخرجه من مكة وقصده إياه èrò ti wá bá àwọn ará Madina al-Ansar wípé anabi ti jáde kó Maka o kódà kò sì síbi kankan tí ó dájú kọ tí ń bọ̀ ọ̀dọ̀ àwọn ní Madina kọ́sùbùrú ìyá lọ́dọ̀ àwọn gan-an lọ́gbàlérò tí ń bọ̀ wá nípa báyìí kánú kulla yawmin yakhrujuna ila al-harrati yantazirunahu lójúmọ́ ni wọ́n wá ń jáde láti máa ṣe ìrètí pé bóyá ni ni ó dé bóyá ni ni ó dé wọ́n ń retí anabi sallallahu alaihi wasallam alimami ibn kathir júwe ibo ni wọ́n ń jáde lọ ní ilà alḥarra alḥarra lédè lárúbáwá ìtumọ̀ ẹ̀ ní ilẹ̀ tó ní òkúta ni wọ́n ń pè ní kíni alḥarra ní ìgboro Madina ó sì wà bẹ́ẹ̀ dòní ààyè méjì lórí bẹ́ẹ̀ ni wọ́n fi máa ń ṣe yàtọ̀ rẹ̀ pé alḥarra ash-sharqiyya walḥarra al-gharbiyya ọ̀kan bẹ ní buyọ̀ ọ̀run Madina ọ̀kan bẹ ní buyọ̀ ọ̀run Madina gbogbo ẹ̀ náà ló ti wá di àdúgbò lónìí táwọn èèyàn ń gbé bẹ́ẹ̀ àmọ́ di òní ń sọ̀rọ̀ yìí orúkọ àdúgbò méjèèjì ò yí padà bẹ́ẹ̀ bá dé Madina kọ́lọ́ ń béèrè alḥarra algharbiya bàbá dé Madina kókó ń béèrè alḥarra asharkiya ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tí a máa gbúrò ní pàtàkì jùlọ àwọn àlùfáà wa tí ìpìlẹ̀ wọn jẹ́ Áfíríkà ẹ máa gbọ́ bí bàbá Shinkiti Sheikh Muhammad Al-Amin شيخنا دكتور محمد المختار ابن محمد الأمين شيخنا دكتور محمد ابن محمد المختار الشنقيطي أتوقع وتوقنا gbogbo wọn yìí alḥara garibiya la gbogbo wọn tá a wá bá wọn bẹlẹ dàbí family home fún wọn ní kúkúrú ibi yìí làwọn ará Madina ń lọ ní gbogbo ọjọ́ láti rí ti anabuwa muhammad sallallahu alayhi wa sallam. فلما كان يوم الاثنين الثاني عشر من ربيع الأول على رأس ثلاث عشرة سنة من نبوته صلى الله عليه وسلم وافاهم رسول الله صلى الله عليه وسلم حين اشتد الضحى gbogbo eléyìí bíi tí àkàdé yìí náà yóò máa ra wa létí ìdẹ̀rọ ọlọ́run fáwa generation mùsùlùmí tòní. wọ́n gbọ́ pé ànábì jáde ní maka ń sì ń bọ̀ wá madina ẹ wá máa wo ìdààmú ńbo ló dé wọn mà ńjẹ́ òní ó dé lu àwọn wọn mà kìí sọ̀rọ̀ báwa ti bọ́lọ̀ ti ṣe nírọ̀rùn dé lónìí pé kọ́dà bí yẹn bá fẹ́ mọ iye ìṣẹ́jú tí pílẹ̀nì ọba pé ńgbà wọn ní tó jáde wá pàdé yín ní airport kò ti rọrùn bẹ́ẹ̀ lónìí. àwọn ọmọ àsìkò wọn mọjọ́ alẹ́ lànà bí ó dé ní àárọ̀ ni ó dé ní ọ̀sán ni ó dé ní sọ̀lọ̀ sọ̀lọ̀ kí ni wọ́n wá ń ṣe ni pé ìbílẹ̀ bá ti mọ́ bàbá ti jẹun àárọ̀ tán wọn lọ do bóyá yóò dé wọn bá retí retí retí ilẹ̀ bá fi sún ya bí àwọn náà bá dé nísìnyí bóyá wọn ó sún ẹja lọlé wọn tó lọlé bàbá tó ti jí láàárọ̀ bàbá tó ti jí náà tó ti jẹun tán láàárọ̀ wọn tó ń bọ̀ wá hara wọn tó kò sẹ́ni kankan tó fún wọn ròyìn pé a ó ti dé ibi báyìí o ó kù yẹ kílò báyìí o àwọn ọmọ títí títí títí bẹ́ẹ̀ nígbà tó lọ́wọ́ wá ṣe níjọ́ tá anábùwà Muhammad sallallahu alaihi wasallam tí ó dé gbòòrò tó dé tó wọnú Madina anábì náà mọ̀ gbà wò lòun náà dé bẹ́ẹ̀ gbèlè yọ̀ ránṣẹ́ sí wọn pé ìyàgò báyìí ni ẹ pàdé wa gbogbo eléyìí ń rán wa létí ìdẹ̀rọ̀ ọlọ́run bí ìdẹ̀rọ̀ ọlọ́run bá ti wá pọ̀ bẹ́ẹ̀ náà ni challenges náà pọ̀ kọ́dà a pé bẹ́ẹ̀ náà ni excuse gbogbo ń tó lé ń dọ̀rùn àná ọ̀rọ̀ ọ̀rùn fáwà bí mo ṣe wí ní ẹ̀fẹ́ mọ àsìkò wo ìgbà wo tàbí ẹ̀ lóun fẹ́ mọ gbòòlì rọ̀mọ̀dánù ọdún tí ń bọ̀ ṣẹlẹ̀ nísìnyí láàrin ìṣẹ́jú díẹ̀ yóò wo gúgú yóò ṣe gbogbo rẹ̀ yóò sì mà yá tó ìbá jẹjọ báyìí yóò jẹjọ báyìí àwọn ò ní àǹfààní báyìí wọ́n fi ara wọn lẹ̀ ṣètò ọlọ́run ṣe wàhálà ìdẹ̀ra yìí àti káwọn wá dúpẹ́ rẹ̀ àwọn ọ̀nà tẹ́yìn ó fi dúpẹ́ rẹ̀ náà ni kó lò ó síbi tọ́lọ́ wọn bá fẹ́ torí gẹ́gẹ́ mo ti wí yọ jẹ́ kí ẹ́skúùsì yẹn wọ́n búrò tẹ́yìn ó ní lọ́dọ̀ ọlọ́run ń kéré sí ni bí nǹkan bá ti ń rọrùn tọ́lọ́run ṣe é dì rọrùn sí bẹ́ẹ̀ náà ni àwíjàre bí a máa kò ní máa sí máa kọ́nà kọ́mọ́sá sàmànà wa o nígbà tá anabi ó dé sí ìgboro Madina ọjọ́ àsìkò duha ìyẹn ni pé nígbà tá a máa kírun duha ìgbà wo la máa kírun duha òun ni lẹ́yìn tá a bá ti kí àsùbà tán a máa retí kí oòrùn ọyọ àyíké duha oòrùn tó yọ bóun bá wá ń yọ lọ́wọ́ yìí náà àyíké duha ń bẹ anabi sallallahu alaihi wasallam ní fa innaha tatlu'u min kọrùnẹ́yì ọ̀mìn kọrùnì ṣètò ìpè òòrùn tí ń yọ lọ́wọ́ àwọn kan ń bẹ tó ṣe pé ní ẹrú ṣètò ní làwọn ohun ìṣẹ̀rù ọlọ́run èyí ìgbà tó ń yọ ọ̀hún gan làwọn ń retí tí wọ́n máa jọ́sìn fún ṣètò yàtọ̀ fọlọ́run torí náà ló fi wá nínú súnà pé ẹ wàá ní sùúrù hátà tàrútàfíà kọ́ ìdàrú mọ̀ṣẹ́rù ẹni sùúrù tí òun ó fi wá gòkè pé ọmọ ẹyọ bọ̀ díẹ̀díẹ̀ tí ó fi wá gòkè anábì fi ṣe déédéé tí wọ́n gbọ́ yé ń jọ náà òun ni ọ̀run ọ̀fà kọ́yìdá rògbòṣe ara ọ̀rọ̀ mi tí mo lọ ṣẹlẹ̀ lónìí náà èèyàn mélòó náà máa ti ń jẹ́ ọ̀fà pẹ̀lẹ́ yọ ọmọ ọ̀run pẹ̀lẹ́ yọ wàá máa bóun ni ọ̀run ọ̀fà gùn tó tá a máa wá ṣẹ̀ṣẹ̀ wo sánmà lọ́jọ́ àwọn àlùfáà àwọn ti gbìyànjú lónìí bàbá àwọn ṣẹ́kọ̀ọ́ ìgbàgbọ́ rahimahullahu ta'ala wọn ní gbogbo rẹ̀ ojú láàrin ogún ìṣẹ́jú àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ lọ́ba ti kásùbà tán ó sì rí i tí òun bẹ̀rẹ̀ sí yọ ní sùúrù fún bíi kẹ́mi fún bíi twenty minutes látẹ̀yìn ìgbà wo lásìkò téèyàn ti lè yan náà fílà tó ti lè kí lè ha bẹ̀rẹ̀ ọwọ́ àwà bẹ́ẹ̀ títí títí títí tí ó fi di àsìkò tá a gbọ́dọ̀ kírun káyìlá ò tó dé ìyẹn ni pé òun tó yọ látàárọ̀ tá ànábì ní kọ́ ga díẹ̀ kó fi tó lè di ọ̀run yọ máa wá lọ yọ máa lọ títí tí ó fi wá dé àárín àtàlí nígbà mi èèyàn gbọ́dọ̀ yẹn lọ fílà máa bàbá tó ti tó bí ogún ìṣẹ́jú lẹ́yìn ìgbà wọn àbí twenty five minutes òun là ń pè ní zawalu ashamsi òun yẹn kò dúró ń múùfù ni bó ṣe múùfù múùfù tó dé ọ̀kan ká àtàrí yẹn lóun wá padà sí kìnnìún yọ kọ̀tínù láti múùfù yọ wá yẹ bàbá yẹ òun ní àsìkò kínní àsìkò lórí wọlé torí náà nígbà tá a nàbí ó dé sígboro Madina sallallahu alaihi wasallam ó jẹ́ àsìkò dùhà kọ́dà kìí ṣe bẹ̀rẹ̀ duha wọn ni hina ṣáda duha ẹni pé ńgbà tí duha ti gbé ó ti rìn lẹ̀ dáadáa. وكان قد خرج الأنصار يومئذ فلما طال عليهم رجعوا إلى بيوتهم àwọn ansọ́rù bí wọ́n ti máa jáde ńjojúmọ́ wọ́n jáde ńjọ́ náà gbogbo nǹkan pẹ̀lú ètò ọlọ́run ọba bóyá ń jọ yìí làwọn ẹjọ́ tó yá wọn jù láti kú òpè èrò pé wọ́n dé lónìí òun ti mú òun ti dé rọjà wọn ti kú omi wọn ti ń retí anabi sallallahu alaihi wasallam wọn ti kú níjọ tá anabi ó dèbẹ àwọn tó gbé ní for days ni wọn ti ń wá ni wọn ń lọ wọn ń wá wọn ń lọ wọn ti fọlọ́wọ́ pé akẹ́kọ̀ọ́ ń bí yíyan níjọ tá anabi ó wà dé gan-an nígbà wọn wá kájú pé àrùgbé ah, yóò dé lónìí rọjà wọn ti ṣe kí ni wọn ti padà lọ lé ọwọ ajẹ pé ẹwọ ètò Ọlọ́run kana awwala man basara bihi rajulun min al-yahud ẹni tó ju rẹ kọ gan ní anabi báyìí sallallahu alaihi wasallam pé a ah, síkè sẹni táwọn mùsùlùmí retí ló dé yìí Yahudi ni rajulun min al-yahud èyí ṣe tóun náà fi lọ́pọ̀tunìtì yahudi òun ò rí tí a lè rí sọlá sọlá àmọ́ káàna aláṣàpọ̀ṣí òpòmì yìí àwọn olówó láti dáadáa wọ́n máa ṣe nǹkan tí wọ́n yàtọ̀ fún ẹni tí ò ní èyí tó bá sì jẹ́ halali kìí ṣe é wọ̀ ó tó mù ni wọ́n ń pè ní bíi palace àwọn yahudi tó bá lówó láti jọ náà lẹ́yìn gbọ̀ngàlùkù kọ́lé àwọn wà kọ́ tí wọ́n kọ́ bí ààfin tí ó ga jù gbogbo àwọn ilé yòókù lọ. arákùnrin yìí lórí gbígbà téèyàn lọ dúró lórí dẹ́ẹ̀kì ilé rẹ̀ lókè ilé pẹ̀tẹ́ẹ̀sì sẹ́mi kó wọn ó tètè rí ẹni tí ń bọ̀ ní ọ̀kánkán pàtàkì jùlọ ilẹ̀ asálẹ̀ nílẹ̀ Mẹ̀dínà kìí ṣe lẹ̀ koríko kìí ṣe lẹ̀ gbó tàà pé a igi ni òjá tètè rí yẹn ilẹ̀ tó mọ́ ni tó pé níbẹ̀ yẹn bá wà lókè yóò rí àyùmọye kìlómítà sẹ́nìkan tí ń rìn bọ̀ òun lọ́jọ́ jẹ́ pé arákùnrin Yahudi òun lọ́kọ́ rí anabi sọlá sọlá fanáàdà bí àdá sọ́ọ̀tì òun lọ́wọ́ á pè pẹ̀lú bóun rẹ̀ ti bóun rẹ̀ ti lò òkè gbogbo bó tilẹ̀ kígbe tó ló kígbe ńjọ́ náà kíni wí ya bá ní kọyìlà òkò tí ara òkè àwọn ará Mẹdínà nù ẹ̀yin ọmọ kọyìlà wọn ní ọ̀kan nú àwọn jáde àwọn ìyá ìyá ìyá àwọn kan tí ó ti pẹ́ òun ni wọ́n máa fi pè wọ́n pé bànú kọyìlà nígbà táwa náà ń kíra wa pé ọmọ àfáà límì àbọ̀ mọ nǹkan kan nílùú kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni wọ́n máa gbà àwọn ará Mẹdínà náà ní bànú kọyìlà. يا بني قيلة هذا جدكم الذي تنتظرونه ọ̀rọ̀ àgbẹni tẹ́ ń retí ni ó ló ti dé yìí ó هذا جدكم الذي تنتظرونه jádù ń bí yìí kèé kò tún mọ bàbá bàbá o èdè lárúbáwá ti máa ń ní ìtumọ̀ méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ nígbà míì alijadu bàbá bàbá àbí bàbá ìyá sọdíye nígbà míì alijadu ayé alihawdu alihawdu oríire déyàn retí bíi lọk ntòun gbà lérò nù yá sékèsè oríire yín lọ́ọ̀kì yín tẹ̀ ń retí lọ́yọ̀ yìí o àdá jàdùkún àdáyé tàǹtàǹtà eléyìí lọ́wọ́ nù jádù nítumọ̀ yìí òun lọ́wọ́ nù zikiru tá anabi kọ́ wa sallallahu alaihi wasallam pé ká máa ṣe lẹ́yìn wọn ẹ̀rí pọ̀ wá ń bẹ̀ pé wala yanfa'u dhal jaddi minkal jaddi wala yanfa'u dhal jaddi minkal jaddi jádù ń bẹ̀ wọ́n ṣe kí ni kì í ṣe bàbá bàbá o túmọ̀ ẹni pé oríire yà hadha jaddukum alladhi tàǹtẹ̀lẹ̀ wò. فخرج الأنصار في سلاحهم báwọn ansọ́ọ̀rù ti gbọ́ báyìí nkálukú jáde wọ́n jáde pẹ̀lú nǹkan ìjà wọn kí ló fà tí wọ́n fi jáde pẹ̀lú nǹkan ìjà wọn ni pé àdéhùn tí wọ́n gbé pẹ̀lú anabi sallallahu alaihi wasallam ní bay'atu al-Aqaba bàbá gbàgbé òun ni pé gbogbo tí ọba kan láburú àwọn aláfẹ̀mí wa di àáfitọ́ máa wa di á fi tìyàwó wa di torí náà wọn fẹ́ tẹ́kì chances gbọ́dọ̀ gbọ́dọ̀ àbójúgbà nẹ́bí ti yọ iná bóyá wọn kan ti fẹ́ ṣe láburú kárọ̀ yóò fi ṣe láàyè wọ́n jáde pẹ̀lú nǹkan ẹ̀já wọn ìjáde pẹ̀lú nǹkan ẹ̀já wọn ìjọ mẹ́mi pé wọ́n lọ já àmọ́ bí ẹnìkan bá fi jà lọ wọ́n nù gbogbo ẹ̀ náà ni mùsùlùmí ọ ní ẹ̀kọ́ tó yà máa kọ́ kìí ṣe gbogbo ìgbà náà ni bàbá ti múra jà pé a fẹ́ já àmọ́ àwọn ọmọ wa kírun kan bẹ tí mùsùlùmí gbọ́dọ̀ múra kalẹ̀ pé àìbá àmọ́ àìbá ṣe kí ni àìbá àmọ́ ìfẹ́ ẹ̀kọ́ yìí ọkọ̀ wa kọ́rọ̀jà ànsọ́ òfin sùlá ẹ̀hìn wàhálìyàwó ìtàhìyàtì nùbùwà wọn ń kí ànábì bẹ́ẹ̀ tí máa kí àwọn ànábì ọlọ́ọ̀ ni wọ́n ń kí ànábì pé kó máa wọlé kó máa rọra láàrin yìí àlèmọ́ Ibn Kathir àlùfá àgbàní nínú àwọn àlùfá aládìísí àlèmọ́ Ibn Kathir ó ti jẹ́ àgbà fáǹbì hadisi bẹ́ẹ̀ lọ́jà àgbà fáǹbì tafsiru ọ̀rọ̀ náà ọlọ́jẹ́ jẹ́ pé nínú tafsiru táwọn àlùfá máa rẹkọmẹ́ndì jù pé àyàn bá fẹ́ rí tuma alukur'ani ọ̀la múlù bala wọn á ní tafsiru alukur'ani al-azim òkò تفسير القرآن العظيم للإمام ابن كثير الدمشقي رحمه الله تعالى هنا أفات من تنسين ابن كثير ntí ọgbàdúmọ̀ tí a fi máa gbọ́hùn ẹni bá nù tíra tiẹ̀ torí pé kò lẹ́sẹ̀ lẹ̀ tọ́lá alébádéru alẹ́ iná mẹ́fẹ̀ẹ́ ní ya ti ẹ̀ kò lè wà nù tíra tiẹ̀ alimami Ibn Kathir torí eh. pé kò lẹ́sẹ̀ lẹ́ kò sí kíni kò ní ẹsẹ̀ lẹ́ èyí láti pàkíyèsí wa pé gbogbo ẹni tí ó tún wá rò pé èyí ni orin orin ìsìláàmù tó dáa wọ́n bá pé ní tí ó fi gbẹ̀tàn ni pé bórin tí wọ́n kun wọ́n fún ànábì ńjọ́ tá wọ Màdínà kò sí ìdí kan tó fi múlẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó kọ́ tán bá nàbì ti dé wọn ti gbà lálejò mẹ́dínà kò sí ẹ̀rí ipá wọn ni wọ́n ń kọ orin ìtàn láálébájúrò àmì iná fún àánú ni ò jẹ́ rí làbí lórí ẹ̀ nínú tíra ti àlìmáàmù Ibn àgbàfọ́ ní àgbàfọ́ ní hadith Ànábì sallallahu alaihi wasallam. ونزل رسول الله صلى الله عليه وسلم بقباء على كلثوم بن الهدم dídé tá nàbí dé bó ti rí dòní náà nù ìgboro madina anabi sọlọ sọlọm ń bọ̀ láti bo láti maka ibi tó yẹ bẹyàn bá ń bọ̀ láti maka ibi tó madina òun ibi tí masalasi kù bá wà kò yí padà dòní náà ọ̀nà maka nìkíni mọ́ṣáláṣí bá wà bẹ́ẹ̀ bá fẹ́ jáde ní ìdàkejì is like north and south north Madina òun ní kíni òun ní ọ̀nà Kùbá south rẹ̀ láti rí òkè Uhudu gẹ́gẹ́ bọ́ ẹgbẹ́ ni ó tún wá ní west ó sì ní kíni òun ní east òun ni mo ní wọ́n gbajúmọ̀ lónìí wa ní alḥarra asharkiya walḥarratu alùpàbíyà torí náà ntọ́jọ́ jẹ́ pé kùbá la nẹ́bi kọ́kọ́ dé ntọ́fàánù torí pé kùbá ní bẹ lọ́nà àbò lọ́nà maka kìí ṣe pé ànábì wá torí kò sí mọ́sálásí ń kùbá ń jọ́ta ń wí kùbá ó kọ́ kínní ó kọ́ àdúgbò kùbá nígbà táwa náà ń dá ọkọ̀ àdúgbò tó wà ní nọ́ọ̀fì ìlọrin àdúgbò tó wà ní sáùfù ìlọrin àdúgbò tí ń bẹ lọ́nà ibi tá ànábì ọgbà ordinary lè sọlọ sọlọ pé ń o ó sì wọ Madina kò sí bí òsè ní pass through and bó ti rí dòní náà nù. Eh, torí náà nazala rasulullah sọlọ sọlọ bẹ Kuba lọ́jọ́ jẹ́ pé bí ìgbà téèyàn fẹ́ wọlú nísìnyí sábà tọ́ba ti ń dérú airport lọ́mọ Ah, bí kò bá ti rí nu auskati Madina mẹ́yìn bá wá ti rìn rìn rìn tó pọ̀ a bá dérú bẹ́ẹ̀ á ah, ó lè sinmi ànábì náà lórí nǹkan gun rẹ̀ àtúnwò Abubakar Siddiq wọ́n sinmi níbo ní àkọ́kọ́ pé àdúgbò tí wọ́n kọ́ sọ̀ kalẹ̀ ní Madina kò ní kọ́dà ẹni tó gba àwọn lálejò náà ó Kulthum ibn al-Hadim Kulthum ọmọ Hadim níbi ká pé àkíyèsí wa is a common error ọkùnrin ní ń jẹ́ Kulthum eléyìí tí a máa ń fi yorùbá máa dàgbé ní kùsùmù púpọ̀ àbí gbogbo ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ lẹ̀ yorùbá ọkùnrin ní àbóbẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ ọkùnrin ọkùnrin ibùnú sẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ kẹ́ bẹ́ńtù kòlùsùn ẹ̀dùnú àdáhàdì. Ntí wọ́n tọ́fà eh, mistake yìí ni pé Ummu Kulthum nínú àwọn sahabiyat Ummu Kulthum ìyá dání ìyá Kulthum àwọn wá gbé Ummu kò ń bẹ̀ torí náà bí yàrá fẹ́ sọmọ ní Kulthum tọ́ba dé obìnrin kọ́ ní Ummu Ummu Kulthum bó ti jẹ́ nù ọkùnrin ní jẹ́ kùsùmù èyí tó wà nù tàn táwọn èèyàn ń torí ẹ̀ sọ kùsùmù kìí ṣe kùsùmù kí ló kọjẹ́ ọmọ ọmọ kùsùmù. ala kulthum ibn kò ní ọgbà wọn lálejò ní kuba wọ́kìlà àwọn kọ̀tàkọ̀tà míì ní balẹ̀ ala sa'adi ibn khaythama a wọn ní kì í ṣe kòlùsùmù lọ́gbà nábì lálejò ẹni ọgbà lálejò ní kùbá ní kíni Sa'adu ibn Khaytham ẹ ọ̀rọ̀ tán bíi tí máa rí mu pàtàkì jùlọ ìtàn tó ṣe pé ní kì í ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ń ṣẹlẹ̀ ni wọ́n ń kọ kalẹ̀ bóyá lẹ́yìn ọdún kan bóyá lẹ́yìn ọdún méjì bóyá lẹ́yìn ọdún mẹ́wàá kì í wọ́n kárí irú kíni kárí irú nǹkan báyìí dáa ilé kùtùmù ni ànábi wọ̀njọ́ náà ilé sáájú lọ wọ̀njọ́ náà òun ni alimami ibn hisham nínú àwọn àgbà fáàtì máa kọ síra fáàtì òun la lè pè ní bóyá nọ́mbà two authority lórí ọ̀rọ̀ síra báàdà ibn ishaq báàdà ibn ishaq nọ́mbà one authority lórí ọ̀rọ̀ síra o síra nabi sallallahu òun ni alimami ibn ishaq ẹni a lè pe nọ́mbà tú òní Ibn Hisham Ibn Hisham ló ṣiṣẹ́ lórí tí Ibn Ishaq kọ́kọ́ kọ kalẹ̀ òun lọ́jọ́ jẹ́ pé tíra tó gbajúmọ̀ lónìí Siratu Ibn Hisham ni bọ́tí pilẹ̀ rẹ̀ òní Siratu Ibn Ishaq ọlọ́run kọ́ mọ́sá kẹ́ àwọn méjèèjì kọ́ lọ́run sọ ọ́ sọ wọ́n lẹ́sọ̀ dáadáa tí wọ́n ṣe torí náà nínú síra al-Imam Ibn Hisham òun lọ́wọ́ ṣe ìtànpẹ̀ ní jámọ́ pé ẹni ó ní ilé kùsùmù lànàbí sọ̀kalẹ̀ sí kọ̀parọ́ ẹni sì ní ilé sáàdù ní ànàbí sọ̀kalẹ̀ sí òun náà parọ́ àlàyé tí ń ni pé ilé kùsùmù lànàbí sùn kọ́dà kì í ṣèjọ́ kan kì í ṣèjọ́ méjì tá ànábì fi sẹ́mi àmọ́ bá bá di pé àwọn èèyàn dé pé àwọn náà fẹ́ rí ànábì ibo là ànábì fi jòkó sí títí ńlọ jòkó pàdé wọn òun nílé sáàdù sànkẹ́ni tó wọn bá wá rí ànábì lálẹ́ tó ipá látàárọ̀ lọ wá tí ó sì lọ ń tiẹ̀ lẹ́yìn wákàtí kan àbí ju bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ yá lọ́ba ànábì nílé dání àfàwọn ará kùbá ni wọ́n mọ̀ pé ti ó kó ibi tá tó sùn ní ilé kò sí nǹkan méjì àti وجاء المسلمون يسلمون على رسول الله صلى الله عليه وسلم المسلمين تيماتين بو يا نبي دي نبي دي نبي دي ان كان كون توا وان سلام سي اوجيسي الله واكثرهم لم يره بعد èyí tó pọ̀ jù nínú àwọn mùsùlùmí madina jọ náà wọ́n kàn gbọ́ pé ẹnìkan jẹ́ muhammadu sallallahu alaihi wọn ò rí ànábì wọn ò sì dáa máa kò sì sáyé pé àti rí nínú tẹlifíṣàn àti mọ bó ti rí àti mọ wọn ò wọn ò kọ́dà wọn ò mọ bó ló ti rí ntọ́wá kọ́mplikéètì mátà fún wọn ni pé ànábì nìkan kọ́ dá wa sọlọ sọlọ wọn àti dání wọn àtàbí bá kìrìsì ẹ̀kọ́ ń nù yín náà fún wa. وكان بعضهم أو أكثرهم يظنه أبا بكر púpọ̀ náà àwọn ará Madina tí wọ́n bá dé tí wọ́n bí anabi àti Abubakari ẹni tí wọ́n ń pè lánàbì ní Abubakari ọ̀gá ni wọ́n rò pé òun ní anabi pé ẹni yìí ní lọ́kàn mú lọ́wọ́ kó lọ tẹ̀lé kí ló lè farú yìí o anabi ọ̀dára rẹ̀ yàn onítẹ̀ríba àwa nísìnyí àá ti mọ̀ yàtọ̀ láàrin olówó àtọ̀rẹ́ rẹ̀ kọ́ra bí ọ̀rẹ́ mi bá wọ aṣọ tó dáa ju ọlọ́dà ọ̀gbọ́dọ̀ múra jù mí lọ pé mo ṣe àwọn arúgbó mi mo sìn ọ́ wá àwọn èèyàn máa wí o pé àwọn arúgbó mi mo sìn ọ́ wá òde kí la fẹ́ gbà mẹ́ ànábì ọlọ́run kì í ṣe eléyìí nìkan ń bẹ nú àkọọ́lẹ̀ mi pé yàtọ̀ fún táwọn ará mẹ̀dínà gbà tá nẹ́bí padà dé mẹ̀dínà tó dòkó tó do lórí ìlú táwọn èèyàn bá wá láti eh, ìlú tó jìnnà tí wọ́n wá gbọ́ kí ni ìsìláàmù wí àwa náà fẹ́ gbé ìsìláàmù láti rúùmù ni láti bòmí ni ọ̀pọ̀lọpọ̀ wọn wọn ti fi ànábì ilẹ̀ bóyá ànábì ń ṣe fàájì níbi kan ó jókòó lábẹ́ ibì kan àbí nǹkan wọn ti wá délé mọ́sálásí wọn náà ẹ̀ẹ́rí òun lẹ ti rí mílíọ̀n kankan gbà bá nàbì tẹ̀lé sọ̀rọ̀ pẹ̀lú tẹ̀ríba ìmú ayé kékeré òun lànàbì fi gbé ayé ó sì yẹ kéèyàn gbìyànjú kakọ́sí ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìgbóntọ́lọ̀ ń bá ṣe fún yàn kéèyàn rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ ìmọ̀ tó ń dé kọ́lọ́hún gbé yàn gà sí i èyí tá a kàn máa kìlọ̀ ni pé gbogbo bá nẹ́bi tí wàá rẹ́ra rẹ̀ ńlẹ̀ tó yìí àwọn sáájú ò rí fín wọn ò ṣe kí ni wọn ò rí fín wàláhì wọn ò rí fín. ẹ̀gbọ́n bí wọ́n ti ròyìn ni pé bí wọ́n bá wà níwájú ànábì sallallahu alaihi wasallam ká ànàmọ́ aláàrò ó sì ń tọ̀yọ̀ bí ìgbà tí ẹyẹ ẹyẹ wà lórí wọn tí wọn wá fẹ́ ṣèkì pé kẹyẹ ọmọ fò. torí náà bàbá ní kí àlùfáà kọ́kọ́ sí ànábì sọlọ ọsọlọ kọmọ kéwù náà kọ́ sí àwọn sọ̀hábí ànábì ìjọba ní kí àwọn onímọ̀ rẹra wọn lẹ̀ kọ́ wá di kíni ẹ́ kọ́ wá dà lófin èyí ò ní ọ̀pọ̀ láwùjọ tí wà yìí pàtàkì jùlọ àwọn àlùfáà wa àwọn àlùfáà òṣùnà àwọn èèyàn fẹ́ lè máa nàka sí wọn mú ká nígbà náà gbà wọn láyè wọ́n bí ọmọ kéwù kan dáa ló tó yẹ pé yóò ti máa yóò ti máa fi kún wọ́bọ̀ láti láti tàlẹ́ àbí táwọn sàlùwà láti táwọn ni ó gbé mu tó yóò ní wa máa àmọ́ kó lọ́mọ tó fẹ́ gbà lọ́dọ̀ lọ èyí ò pé kí àwa àwọn àlùfáà súnà káwọn wá dẹni tí wọ́n pé a máa fọ ẹsẹ̀ fún yẹn máa mú àmọ́ kọ́ máa kéwu súnà náà ó ṣe kíni kó lo ẹ̀kọ́ ọ̀pá wa ànábì rẹ̀ ra rẹ̀ sọlọlọ sọlọ síbẹ̀ náà ń tún tóbi sí i lójú àwọn sọ̀hábì ń wà rí fún rí sànàbì sọlọlọ sọlọ torí náà ní kúkúrú ẹwò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí yẹ̀dó nùhú abàbàkiri wọn rò fún abubakiri ni nínú tí ó tún jẹ́ kọjọ bẹ́ẹ̀ níjọ́ yìí ni pé inú ìtàn abubakiri ni pé ó tètè léwu lérí ṣáájú anabi sọlọ sọlọ despite the fact pé anabi jù lọ fọdún méjì so èyí náà túmọ̀ pé nísìnyí kìí ṣe nǹkan àjòjì pé a ọmọ eke ní ọtí a léwúlérí ọlọ́run lè fún ẹlòmíì kó tètè ṣe kínní kó tètè abubakari àbúrò lọ́jẹ́ fún anabi lọ́jọ́ orí pọ̀tẹ́ wo àkọọ́lẹ̀ ilé kẹfẹ́rọ́ tí ṣèdí anabi náà léwu àmọ́ tí ọ̀pọ̀ tó ti kínní ọ̀pọ̀ tó ta abubakari níbi wọ́n fẹ́ràn anábì dé sọ̀rọ̀ àṣọlá báwo bá kiri ti tètè léwu tí ọmọ ìjọ bí ìgbà tó pé wọ́n máa wò pé wọ́n ti dàgbà yìí níjọ tó bẹ̀rẹ̀ sí ní rí ewu lórí anábì sọ̀rọ̀ àṣọlá ẹgbẹ́jọ́ làwọn bá kiri wí ya Rasulullah ara kakọ ṣébùtà ya Rasulullah àbíbi ewu ẹ̀ ti ń jáde lórí jẹ náà òun gbàgbé jíkínni ó tara jẹ níjọ́ wọn làǹdẹ́bí ń dà pé ya Abubakar ṣayyabatni Hud wa akhawatuha pé ntí ń gbọ́ nínú súrátù Hud àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ lọ́mímí náà ewu ìyẹn ni pé ìbẹ̀rù ọjọ́ àlìkìyàmà ti ń bẹ nínú súrátù Hud àtàwọn àyà tó rí bẹ́ẹ̀ ẹ̀ torí náà níjọ yìí wọn rò fún Abubakar ni àmọ́ ntọ́fà ní pilẹ̀ òní rẹ̀ rárẹ̀ nílẹ̀ Ànábì sallallahu bíi bá nàbí ò léwu tọjọ méke nígbà Abubakar bá ti ń kó bàtà rẹ̀ ní ti ń pọ́n ẹsẹ̀ rẹ̀ la ṣé wọ́n mọ̀ pé bàbá yìí kọ́ <laughs> àdébà nàbí ò ṣe bẹ́ẹ̀ ibi tọrọ wà gan-an sallallahu alayhi wa sallam torí náà ẹ dákun kí onímọ̀ kó gbìyànjú kó wà bí kẹ́ni bí Ànábì sallallahu alayhi wa sallam àwa tá a jọ máa kíw náà káwa náà jọ àwọn ọmọ kí wà ná àwọn sọ̀hádà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam gbogbo nǹkan ni wọ́n fi fẹ́ràn nàbí wọ́n sì tì í síwájú wọ́n gbà pé ní a kí ni kí lè ànábì ń ṣe fún wọn ànábì ò promise wọn lé ò promise wọn lówó torí àdáwò tí ọba ọ̀pọ̀lọpọ̀ àbí díẹ̀ kí n má pọ̀pọ̀lọpọ̀ ní ọmọ tí ó lè rìn ní pé àfọ òfin wa lówó kọ́dẹ̀ lómìn tó ń rojọ́ yìí o ànábì ò promise àwọn sọ abẹ́ rẹ̀ ní kíni promise wọn lówó promise wọn ní kíni àmọ́ kíni kíni wọ́n ń wò pé òun ní ń fà wá lọ bù àjọyọ̀ àwọn ọjà àwọn value rẹ̀ problem nísìnyí ni pé ọ̀pọ̀lọpọ̀ value yìí wọn máa ṣé wọ́n sa, ṣé wọ́n ṣe mùsáádà fún yín ọ̀yọ́ lẹ́nu mi bá lù yín ṣe àmọ́ à ń tẹ́ mọ̀ ń pọ̀ ọlọ́run tẹ́lẹ̀ wọ́n jẹ́ mọ̀ ọ̀nà àlìjánná yín wọ́n jẹ́ tún súnmọ́ èyí ń la àwọn àná àwọn sọ̀hábẹ́ ànábì fún àbílà sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ kì í ṣe kankan mi ẹni olówó jùlọ ń bẹ nu wọn ẹni ọdàgbàjà ànábì lọ kọ́dà ẹni ọbẹ̀ lè bí ànábì ń bẹ nu wọn bọ̀tún wọn fà lù pé à eléyìí náà ti tó ní ti ń ṣe ni ní ń ṣe wa yìí tó bilmunasaba káfí nǹkan wé nǹkan sẹ́yìn bá wo àwùjọ àwọn ọmọ ẹ̀yà wa lókè ọ̀yà nílẹ̀ haúsá wà láàyè kínní yìí sì wà lọ́dọ̀ tiwọn ẹni ọba gbé bẹ́ẹ̀ ọlọ́rẹ̀ ń bẹ nílùú àwa tá a lọ́rẹ̀ ń bẹ tá a máa ń bá wa tá a bá wa ẹ wo pé kí ni olówó haúsá ń rí lára àfa oníṣúná kò ní dídíra fún àbí torí tiwa ń bí nísìnyí bí wọn bá ń pọn àfa kan lé ó ní nǹkan tí ń tí ń ṣe fún wọn ni o mọ̀jọ́rẹ́ nìkan tí ọ sọ ọkọ̀ àwọn náà ń bá láì dáa ni gẹ́gẹ́ bí àwùjọ tá a jọ ń gbé ọmọ ìyá wa ná àwọn tọ́lọ̀ ṣe dáadáa fún tí wọ́n ń gbìyànjú ọlọ́kọ́sàlẹ̀kùn dáadáa wọn olówó ni àmọ́ náà àwọn díẹ̀ díẹ̀ tí mo láwọn bá ní pé à èyí tẹ̀ ń fún wa yìí di ó ti kọjá gbogbo nǹkan ọwọ́ awo sùn ọ̀rọ̀ àjíìpù ńláńlá táwọn gómìnà máa lò ó sì lọ gbé fáfún súnà fáàtì ń kọ ní súnà olówó ẹ̀ńtọ́pọ̀lọpọ̀ yìí náà lè mà ní lọ́rin bí brand new one irú ìtàwọn gómìnà máa gùn gan nígbà lọ́lọ́ra àfa tí ń kọ́ súnmọ́ ni lòún fún mọ wá wà níbi kan tí ẹni tí àfa súnmọ́ yìí wá ń ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ òun wá sì gbọ́ yìí gbà ah, mo ló ti rówó mo bóyá bóyá okòwò òun jẹ yìí tó lẹ kó kalẹ̀ jókòó jẹ tó gbéra dúró eléyìí wà ní àṣùwárí ó ní eh, eh, ẹnìkan lọ́wọ́ gbọ̀n ṣe kí lọ wá ṣe ọwá promise rẹ pé yọ jẹ gómìnà kọ òun lórí àgbọn ọládúró ọkọ sẹmọ pé ibi tí ìròrí ti wá lọ pé ẹni tẹ yọ múyàn ní Egypt ọgbọ́dọ̀ promise ọgbọ́dọ̀ jọpọ oṣù ogun yọ jẹ gómìnà àbí yọ jẹ ọlábì mínísítà gbèsè ọwá gbé ọwá ṣe ọṣàdúrà mínísítà fún àjọyọ̀ àgbọn ní irú tó kọ àwọn àwùjọ wa yóò fà lóhùn nǹkan kọ ní ẹ̀kọ́ bá tó wá gbọ́n tó agbẹ́ǹkà nǹkan ṣe wá àṣìgún lásán nǹkan kọ ní súnà àdánwò ọ̀láyé àwọn ọ̀láyé nìyí kò sí nǹkan kan ní tó torí ẹ̀ tó tó ṣe ń gbà wọ́n gbogbo à gbogbo táwọn ti sọnù táwọn ti ń bá yégi ọlọ́run á ní káwọn orí ẹ̀yìn ẹ̀sìn ńlá náà ẹ̀fọ́ náà ọlọ́run ẹ̀fọ́ náà à irú èwo làwọn gómìnà níwọ̀n lọ́ra ló sì gbé fún àpá rẹ̀ àwọn olówó wa ń lẹ yorùbá ọ̀gbọ́ yìí gbà ṣé ọ̀rá dé ọjọ́ ọjọ́ mínísítà ni àbí lórílẹ̀ àmọ́ ni bọ̀dídé ń wí ni pé bẹ́ẹ̀ bá wa délé haúsá sẹ́mi pé kéèsì kan mo wí ẹ̀gzámpù kan nù ẹ̀rẹ̀ àìmọye rẹ̀ bẹ́ẹ̀ lé haúsá à ń sọ eléyìí ẹni ọlọ́mọba ni ó gbọ́ na àwọn tiwa náà ẹ value nǹkan àwọn yóò ju pé kíni ntí wọ́n value lára kíni lára nẹ́bí sọ̀rọ̀ sọ́dọ̀ òun náà làlùkì yá ti ń fún wọn ẹjẹ́ àwa náà value rẹ̀ mọ́jọ́ jẹ́ pé àfa àti ọba lè dẹ́rù bà wá àbá àfa àti ọba wí nǹkan fún wa nìkan àbẹ́yìí tí ó pé ẹ mọ̀ wọlé ẹ̀ lẹ́wọlé òun nìkan lè <laughs> gbogbo èyí ọ̀rọ̀ ayé ni ẹni ọlọ́run bá kọ́ ọmọ yọ̀ wá bá ẹ̀yà abálù pé a ẹni báyìí kódà kámá ti sọ àwọn àlùfáà kò sí ní tó burú ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fájì àkéńdà yorùbá yìí anábì sì lẹ́ni tí òkè fájì òṣèlú ni kò ní o kí ló burú kéèyàn wo ọmọ kékeré kan pé ọmọ yìí ń lọ lé kéwú wa èlò lọ ń san lé kéwú kó sì sọ fáwọn òbí rẹ pé èmi ní màá san àmọ́ yóò máa kọ́ mi ní ní ẹ bá mọ tí ń ṣe wà láàyè òtò bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ bá kóyàn mẹ́wàá kalẹ̀ mọ́sálásí nìsín agbára kákalẹ̀ èrí méjì mẹ́ta tí ó kéé fájì àtàǹdẹ́bí sallallahu alaihi wasallam ànábì ṣẹlẹ̀ ní tí ọba ké fájì ò ṣe kíni kò ní ọ̀rọ̀ ẹ dákun ẹ ẹ àwùjọ kan la ìlú kan la jọ wà láwọn haúsá tá à ń wí kò sí ìyàtọ̀ wọn ni pé a àwọn fáàlù kíni ń bẹ lọ́dọ̀ àfọ̀nsún náà kíni ń bẹ lọ́dọ̀ àfọ̀nsún náà ọ̀dà ìjẹ́ náà yóò sì gbé jìnnà sí iná èyí ń tó tó àmọ́ títí di sìn lọ́pọ̀lọpọ̀ láwùjọ ilẹ̀ Yorùbá wọn bá lù rẹ̀ àwọn akélò fáfún súnà náà wọn náà má wàá tó pé wọn bá lù rẹ̀ tìjà rákìtà máa mọ̀ ọlọ́ọ̀lọ́ ń bá sòwò ní abá bá lù rẹ̀ ènìní fún ọ ojúlówó kan bí ọba sì bálù rẹ̀ máa retí tọ́gbà lọ́dọ̀ náà àmọ́ ká ká pe àkíyèsí àwùjọ wa yìí náà ọ̀pọ̀lọpọ̀ bá a bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn èèyàn wa lókè ọ̀yà ń tà bó ló ṣe rí lọ́dọ̀ yín báyìí àwọn ò rí àkẹ́tọ́ rẹ́ nìkan tó kéwú nílẹ̀ lárúbáwá tó dé jọ́mọ́ wa wá sẹ́kì nílẹ̀ haúsá kó tó jáde ẹnìkan di ní ọ̀tọ̀ dákun bá láǹkan lọ́kọ̀ nìkan tí ó dé dákun mọ́sálásí ni ẹ̀ fúláàtì tó máa gbé ni ìkíláàsì tó ti máa káwọn ní kékeré láàyè ọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ní kọ́ ọ̀rọ̀ ń tí mo mọ̀ ní o hmm? ọ̀rọ̀ ń tí ẹ̀ ní àjò two thousand and ní àtọ̀rẹ́ mi kan àwọn àgbà fáwọn sunan Kano àjọ ń sọ̀rọ̀ àwà ní hajj wọn á ní kí n dáhùn pé mo fẹ́ kí ẹnìkan bẹ̀ mo ní akílódé mo ní pé àgbàlagbà ní kí pé ẹgbẹ́ ntẹ́yìn náà mọ̀ ní dáńtàtà ní kánò àgbàlagbà ní ní ìṣẹ́jú dàgbà ọlọ́run lọ sọ fún pé wà ní tẹ́ǹtì tó súnmọ́ ń bì wọ́n á fẹ́ sálámù pé nítorí pé àgbàlagbà dáadáa ni ní ọkàn ránṣẹ́ sí òun jọ kan náà ni pé káfọ́ dákun kọ́ yọjú sí òun tí ẹ báyìí pé àlàáfíà òun tí ò tó òun ọ̀nà wà nígbà tó ń ṣe rí gbàgbàlagbà ni òun lọ òun sì débẹ̀ ó sì béèrè ọmọ béèrè tí ó béèrè náà dákun kí ni èmi ò rí ibi táwọn èèyàn ti ń pe àfa pé abẹ́ béèrè béèrè nílẹ̀ Yorùbá yìí àbí wọn wá àfa lọ lé ntí ntí ó yẹ ọmọ ẹgbẹ́ wa ni o. Eh, dr sharafuddin lọ́nkọ́ sàlékún dáadáa o àjọ sọ̀rọ̀ ńjọ́ kan náà ní madina ni wọ́n ní tẹ̀wọ́ngbélé haúsá làwọn gbé ní jọ́ọ̀sì wọ́n ní báwọn bá lọ ilé ọ̀lídé tí ẹnìkan bá ti kanlẹ̀kùn àwọn tọ́ba fi já haúsá àwọn ọmọ tó wá sí ọwọ́ abéèrè béèrè sí àmàlà wọn lè dìde tọ ẹdàkùn irú wọn tí mo kí báyìí lóògì àmọ́ bí wọn bá ti jẹ bẹ́ẹ̀ nìkan kalẹ̀ fún àwọn tí wọn bá ti ní Yorùbá ni tọ ọjọra dáre dé mọ bàá kí ọ̀rẹ́ ni àbí wọn máa béèrè pé ẹdàkùn èlò wọn ta fẹmi bí sọsà wí ni wàlá gbogbo àwọn kan dáradára báyìí Ọlọ́run kan ni wọn ti àrùn ní o. kini ìpìlẹ̀ gbogbo ẹ̀ àválù yorùbá ọ̀válù alìkìyàmà ni ọ̀já àválù àwọn tí ń gbé alìkìyàmà fún wa. ìwọ náà wà àwùjọ tó ń gbé kálukú yín náà tẹ̀gbẹ́ máa ké níṣẹ́ ni mọ́ṣálá dàwúrí ní mọ́ṣáláṣí yín wọ́n ni ẹ̀ lọ́ọ́ ké sí wa ni wọ́n bá pé yàn nísìnyí ni wọ́n bá ra nǹkan kan mọ́ṣáláṣí ni wọ́n rántí rẹ̀ pẹ̀tọ́ yìí náà dá sí abẹ́ á. èyí ò nìkan là á pe àfa torí náà kódà o kódà kódà ó ní bàbá yìí ń gbà tí ọsà béèrè béèrè tí ó béèrè tán wà ní àmàlà níbi mọ́ṣáláṣí yín fẹ̀sùn tí ń ṣe wá ṣe nǹkan ẹ bá gbà wọn láàyè kí lòun lè bá yín ṣe ń bẹ ní kúkúrú yín sọ fún mi lọ́jọ́ yìí pé ó ti ná more than twenty million naira ní ń bá wọn kọ́ a new center tóun ò sì bí ìgbé iṣẹ́ ọlọ́run lẹ́yìn ṣe ìdílé mi náà dá sí kájọ kájọ kájọ kájọ bá a lọ́dọ̀ ọlọ́run torí náà mo ti jẹun níbi àti ń sọ lọ́wọ́ ẹnì kejì ìgbẹ́ máa dákọ̀ wọn ni ọ̀rẹ́ mi ń gbogbo wọn wọn gbàdá sọ fún mi pé project oní hundred million ní í ṣe lọ́wọ́ fún ẹnì kan yìí <laughs> kí ni wọ́n ṣe fún wọn wọ́n gbọ́ wọn ṣe wáàsí lórí rédíò kò jù báwọn náà lọ pé à ah, ọ̀rọ̀ tó lọ́wọ́ náà làwọn ilé yìí sọ báyìí ah, kí làwọn ní ọ̀ràn yìí lọ́wọ́ kò sí kíní ń lẹ Yorùbá o àbí tó kéré ìyàmbá bí tá a dáwọ ayé ayé ayé yìí tó mú mú ní ẹ̀mí wa kọ́dà bẹ́ẹ̀ bá rí tí Yorùbá bá ń pọ́n àfa kan lé kì í ṣe torí ọ̀rọ̀ Ọlọ́run tí kàn sọ o nǹkan nǹkan ayé kan bẹ́ẹ̀ ń bẹ wọ́n rò pé ọ̀dọ̀ làwọn ò ti rí i ìlú àgbàdo àwọn kan mọ̀sá sàmà mẹ́wàá ndé àti yàrá gbogbo bẹ́ẹ̀ ó ní anábì ọmọ ẹ̀mọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ anábì rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ àwọn sọ abẹ́ náà sì ṣe kínní wọn ò rí fín kí ló dé ní wọn ò rí fín wọn bá lù ti ń gbé fáwọn kí ni ń gbé fún wọn ọmọ àdìjọ ńlá wọn ti bọ́ lọ́wọ́ lọ́wọ́ ìgbẹ́ láti wá yà lọ bẹ̀ pé gbogbo àwùjọ tí ọba máa bá lù nǹkan báyìí náà kọ̀ dáa ká máa bá lù pé ah ọmọ yẹn lè lọ lè kéwì ká ìmọ̀ fatia ké yóò lè kọ́ mi fatia kíni ọ kíni ọ kíni ọ ni o mú wa lè kéwì kò tí ì pọ̀ jù investment ńláńlá ni èèyàn bá mọ̀ bẹ́ẹ̀ torí náà gbogbo àwọn tí ń tí ń ṣe bẹ́ẹ̀ tá wí ní wọ́n ń pọkùnrin kan ní Rano ní ìmọ̀ ò ní Kano just be two weeks ago ni ọ̀rẹ́ mi kan fi odidi studio lọ́kọ́ fún studio tó ju ti studio tẹlifíṣàn ti jọba lọ pàrọ̀ àfa àti ọmọ ṣe wá sí wọn máa broadcast rẹ̀ òdìdí studio tó sì kíkú rẹ̀ èyí ń ìjọsẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta gbogbo nǹkan báyìí àwọn kò sí ti ń fa ju pé àwọn rí i pé ní ntẹ̀wí à oníbàlù ọ̀nà àlìjẹ́ ńlá níbàlù o kì í ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a fa bá wa gbé gbé ṣẹ̀ṣẹ̀ sòògùn fún wa wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ní àmọ́wọ́rí tí ohun tó ń wá wọn yọ tí ọlọ́kùnrin bá wùlà wá tó mọ̀ pé àfa ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí ilẹ̀ lọ́wọ́ ọgbà àbábọ̀ bá ṣe kankan ni àwọn ọba máa ń lọ bá wọn ni pé lákùn sẹ́ẹ̀ nídìí kankan kí ni bàbá bá jọra àwọn bàbá bá ṣe òwe fún jọra àwọn òwe fún òsì dára ni wọn wò ní ẹ̀yìn mọ kí àkìdá wọn lọ wọn sì pé kóra ni wọn kí àdìsí fún ọ̀tọ̀ bá lù ú pé ọ̀nà àdìjẹ́ ń lọ ẹ̀jẹ̀ àwọn iná ọlọ́run ó ṣe àlékún dáadáa fún kálukú náà ẹ̀ gbogbo àtọ́lọ́mbà kẹ́yìn náà kẹ́yìn ronú ṣe ń ta wíyẹ o àmọ́jọ ọjọ́ ọ̀rọ̀ wa pé rọ́bà náà ti náà fi dùnìyà àṣà wàmọ́dà òun fi àfẹ́rọ̀ àfẹ́rọ̀ kọ́dùà wọ́mọ ẹjọ́ rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina. falamma ishtadda al-harru ńgbà tó wá di pé òun mú tí ooru mú qama Abubakar بثوب يظلل على رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ẹwọ ẹrí jẹ mi nso wọn là nẹ́bí rẹ rẹ ńlẹ̀ àmọ́ àwọn sọ abẹ́ òsè kínní wọn òsè kínní wọn ò rí fi ànábì tí wọn ọ̀dá mọ̀ láàrin wa àti Abubakar ló jẹ́ wọn dáhùn mọ̀ pé èmi kọ́ o ìyẹn ti jókòó tó ń jókòó náà nígbà ànábì ńlá gùn ọba dìde ọba mú aṣọ ọba ń fẹ́ ẹ ń fi ń bo ẹ̀yùzọ́ lè lò ń fi ń ṣe kínní ọwọ́ adaṣọ bọ ànábì pé ọ̀rọ̀ gbọ́dọ̀ pọ̀ ẹni ọ̀daṣọ bọ ẹ̀sọ́ òun ní pò òun pa lòun náà fi mọ̀ pé òun mú àbí àmọ́ ànábì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọn ò rí fínú wọn ò ségin ni wọn ò rí fín ọ̀rẹ́ ra rẹ̀ ńlẹ̀ àwọn náà wàá torí wọn wá ségin ni wọn wá rí fín tàbí ní dáadáa ń wí pé káwọn àlùfáà ń súnà kí wọn kọ̀ntínú pẹ̀lú ìmájọ ànábì pẹ̀lú ìtẹríba pẹ̀lú ìra wọn nílẹ̀ fún àwọn ọmọ akéwú kápárọ̀ àti àwọn ọmọ akéwú náà àrífín yìí pọ̀ káwọn náà má rí gíní má rí àwọn àfáàfin o káwọn náà jọ àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam torí náà fatahaqqaqa an-nasu hina idhin rasulallahi alayhi salatu wassalam ìgbà wọn làwọn èèyàn tó wá gbàtà ní tààlà abubakari tàà ni muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńláńlá ló jẹ́ fún wa anabi rẹ̀ rẹ̀ ńlẹ̀ dípò ààyè kan síbẹ̀ náà tó dìsáàbù ní rẹ̀spẹ̀tì ní bíbábàrà ní xidima àwọn sọ̀hábẹ́ ń ṣe kínní wọ́n ń fún ọ inú òpin orí fún bẹ́ẹ̀ ni ọlọ́mọṣá ṣe àná káàdà ọlọ́wọ́ àdán sọ̀dọ̀lọ́wọ́ àdán muhammad wa alihi wa sahbihi. ọjọ́ ti lọ bóyá ká béèrè lórí kàní àfa yìí bóyá wọn bóyá wọn ẹsẹ̀ ń wá ní àbí náà náà náà. ẹgbàá kìnìyàn lọ́wọ́ ọmọ yìí ó ń di sọ́ọ̀bù wa wọ́n tẹ̀ ta lọ́rẹ̀. wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́. tó ti máa yára ti sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ ìyáàlọ́ ti wà á fún mi ọ̀hún. tó o wá ṣẹlẹ̀ lórí ọdún ti wẹ́rẹ̀. náà. mọ́mì ìyàwó ẹ̀kọ́ mi tó ti ti ti wá kó lọ sí wẹ́rẹ̀ kan tó wá bá ẹ̀yìn mọ́mì rẹ̀ pàdé lórí wẹ́rẹ̀ tó yẹ ẹ̀yìn wá á ah, ìmọ̀ rẹ̀ sì tó yẹ kan fún mi hmm. nígbà mi. pé orí tó ṣe fún mi pé màá tó ronú fún kan yà mí lọ bí sábà lọ jẹ́ ìbí. ìyá ní kúkúrú kí wàá ní ìbéèrè. tó o wá mo lọ sí pé ìpẹ́jẹ̀ tó fẹ́ bèèrè náà lọ sí pé àlàyé ìpínlẹ̀. ẹ̀ ń wọ̀n lọ́bì kan. ẹ wá mo lọ sí pé ẹ̀yìn wá rí pé òun fún ní àgbà àgbẹ̀ nínú òòlù wọn aṣá àkọsílẹ̀ àdàlẹ wa wọn alára ẹ wọn apá wọn ajá ọwọ́ wọn nà ẹnìyẹn ẹnìyẹn bí wọn ajá ọjọ́ kejì wọn wá rí pé ẹnìkan wá wá ní àdúgbò ìtọ́jú ọdún wáyà tó ti. ní àkàlẹ́ mi wọ́n á pé ọ̀dọ̀ ẹni bẹ́ẹ̀ kẹ ẹ ẹ tètè lọ bí tí ẹ fẹ́ lọ. ẹ wá ní tó ń bá pàdé ní ojú àlá wọ́n ṣe pé tó bá pàdé lójú àlá ni wọ́n ní ara ẹ̀ ẹ̀ ẹ̀ ṣáà fi lọ́wọ́ kan ṣá. Hmm. tó ìgbà tí ìyàrá ìgbọ́ tí ilé ìtọ́jú ẹni tó máa ń lọ sí ìgbẹ́ rẹ̀ tó pẹ́sẹ̀ ní wàá lọ́sẹ̀ yìí pé irú ẹ̀ irú ìyàwó ẹ̀ gan-an yẹn ẹ̀dá pàdúrà rẹ̀ ni mo fún ọ nínú ẹ̀mọ́ nígbà rẹ̀ ni mo ń wọ́wọ́ lóde. ọlọ́wọ́ san dáadáa gbogbo àwọn tí ó rí báyìí àbẹ̀lọ́wọ́n bá kọ́mọ́sá dá wọn lóhùn láì ní pẹ́ láì ní jìnnà Eh, ọlọ́run fún wa ní ọmọ olóore ọmọ alábàárìkà gbogbo àwọn tọ́lọ̀ ti fún náà ọlọ́run kò fún wa tọ́jú eh, kó sàlékún orí rẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa. ìbéèrè àlùfáà ní kúkúrú ni pé béèyàn bá bímọ ìdólógún nínú sẹ̀ríà ọlọ́run bẹ́ẹ̀ ni òun làwọn àlùfáà fi mọ̀ pé ayé Al-Qur'an Al-Karim tí olúwa sọ pé nígbà tọ́lọ́run sọ̀tàn. So ọ̀kan náà àwọn ànábì ọlọ́run tíyàwó rẹ̀ náà jẹ́ àgàn ànábì zakariya alayhi salatu wa salam wọn lórí wa sọ bẹ pé aslahana lahu zawja aslahana lahu nígbà tá a ti tán tá gbàdúrà rẹ̀ àwa ṣe ni a kí ọ ìyàwó rẹ̀ ìyẹn ni pé atọ́jú sẹ́yìn atọ́jú ìyàwó rẹ̀ ìbẹ̀rù làwọn àlùfáà ti ní gbogbo ọ̀nà halal ẹ má lọ kálọ̀ kálọ̀ gbogbo ọ̀nà halal kéèyàn bá lè gbà kọ̀ láì fi látàrí pé ní ẹni báyìí kò bímọ ọ̀nà wo ni àrọ̀ ọ̀nà halal léwu ẹ òun ni kéèyàn wá kí n bo làrùn àìbímọ wá torí kìí gbogbo nǹkan náà ni a máa wò pé ní sàmẹ̀bẹ̀lọ̀ ọlọ́run náà ló wí fún wa pé òun fi àwọn nǹkan kan ṣe sábàbí ẹ̀ mú àwọn kínni ẹ̀ mú sábàbí ibi tábìlì ojú wa wúlò ni pé béèyàn mẹ́wàá bá mú sábàbí yìí kéde dandan wá ni pé nàìjíríà mẹ́wàá náà ni ó mú wa ọlọ́run á jẹ́ tí ọ wà nínú kínni nínú àwọn tó gbé bí wọn bá ti ń ṣe sábàbí yìí kọ́lọ́run ó sì máa ṣe kínni kò jẹ́ kó máa ní rìsọ́ọ̀tì tó dáa àmọ́ kéèyàn máa ń ṣe ní àṣẹ káwọ́ wo pé kí ni àrùn káwá solution sí òkú díẹ̀ káàtó torí náà ìmọ̀ràn òun ni pé irú ẹni báyìí ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ ní rọrùn àti ọ̀rọ̀ àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ nílànà ìṣègùn òyìnbó tọ́jà ọmọ mùsùlùmí náà tọ́lọ́run fi ń hàn wọ́n pẹ̀lú ìwádìí pé ara ọkùnrin lọ́wà àbára obìnrin lọ́wà èyí ń la kọ́kọ́ o èyí ń gẹ́ni èyí ń la kọ́kọ́ lẹ́yìn eléyìí ń ní kéèyàn wá múra sábà ntí èèyàn ó fi sàdúrà ni pé sábàbí nìkan ò pé kí ntẹ̀yàn torí ẹ̀ ṣe sábàbí òun kó ṣe kíni kò rí bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀rí pé èèyàn mẹ́wàá mo ti wí wọ́n lè ṣe sábàbí pé èèyàn méjì náà ni nǹkan kan náà wọ́n sì jọ ṣe àmì èèyàn méjì náà ni sábàbí yóò túmọ̀ tí wọ́n fẹ́ kí kò túmọ̀ èèyàn máa wá ṣe àdúrà eh, gbogbo àdúrà tí ọba bá ìlànà ànábì mu ọ̀sọ̀lá òun ni ẹni tí ń wọ́n òun náà ń wá nǹkan lọ́dọ̀ ọlọ́run ntí ó sọ ni àwọn kílà ànábì ni àbíyàn bá ń ṣe nǹkan báyìí ó ṣe kọ́ lóun ó tètè kó tètè fi nǹkan léyàn lọ́wọ́ lápèjúwe ànábì ni bẹ́ẹ̀ ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run àyè kí ọlọ́run gírí ọlọ́run lọ́mọ ó ṣe wọn ti nǹkan kan síwájú ànábì ní ìyìn ọlọ́run ṣe tànà àwùfọ́ ọlọ́run ṣe subhanallah gbogbo ní tẹ̀yàn fi kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá tí ń bẹ nínú alukur'ani tí ń bẹ nínú sunna náà àwọn kọ́ rẹ̀ walillahi al-asma'u al-husna fad'uhu biha lẹ́yìn náà kéèyàn sàṣàlátù fún anabi sallallahu alaihi wasallam wà tọrọ ntọ́fẹ́ ọ̀nà kan nínú ọ̀nà náà ni kéèyàn ṣọ́ position téèyàn wà anabi sọlọ sọlọm níbi yẹn bá wà ní forí kanlẹ̀ ìgbà wọn ló súnmọ́ lọhùn jù fàkọmì lónìí ayò ìsìtàjà àbẹlẹkọ ó sì súnmọ́ kọlọwọ da inú bẹ́ẹ̀ bá pè torí gbà bẹ́ẹ̀ súnmọ́ jù ìwà arábìnrin yìí ọba yẹn náfìlà kódà bí ọmọ àdúrà sí lárúbáwá bọ́ba jẹ́ ọ̀nà náfìlà tí èsì ọ̀ràn yẹn ẹni bọ́ba ṣe subhana rabbiyal a'la tán níforí kanlẹ̀ kọ́ máa wí fọ́lọ́run tó ń fẹ́ nítorí kalẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ọba àyànrú nábìlà yìí náà kó tún wọ ẹlẹ́ẹ̀kẹta ànábì ní bí ìdá kẹta nínú ìdá mẹ́ta òru tó gbẹ̀yìn ìyẹn ni pé bí wọn bá dá òru sí mẹ́ta the last one third tó fi súnmọ́ àṣùbà yóò máa jẹ́ bí aago mẹ́ta nísìnyí aago mẹ́ta aago mẹ́rin aago márùn-ún torí bíi past five ni wọn nísìnyí. Hmm anabi sọlọ sọlọ mi olúwa súnmọ́ sọmọ tó súnmọ́ tó sì wà kọdọ olúwa ma pé tani ó tọrọ kí n fún tani ó béèrè àforíjì kí n foríjì nínú àwọn tá anabi tó ṣe wá lójú kókó rẹ̀ tó ṣe wá láǹfààní rẹ̀ ni pé bẹ́yìn náà kú lè àdáni bí wọn bá pè ń nísìnyí ẹnu fátírà píríọ̀dù ti ń bẹ láàrin irun pípé àti pé wọn ṣe ìkọ́ ọmọ àsìkò àdúrà gbígbà yìí inú ta anabi tó bí wẹrẹ fún wa ní sáàtú jùmọ sáàtú àlùjùmọ anabi ní wákàtí kan bẹ ń jọ jimá gbogbo ẹni Ọlọ́run bá fi ṣe kò ń jẹ tọtọrọ nǹkan gbà ní Ọlọ́run àdàlú Ọlọ́run ọdàlú àwọn àlùfáà ní òun ní wákàtí tó kányìn sí magiribi jọ jimá ìyẹn ni pé bí magiribi bá ń bọ pàmì ìbánisá kò túmọ̀ sixty minutes ìyẹn ni pé àsìkò kan kọ́dọ̀ ó lè ju sixty minutes lọ ó sì lè má tó bẹ́ẹ̀ tọ̀rọ̀rọ̀ sixty minutes kì í ṣe áwà kan lẹ́yìn lẹ́yìn ní èyí ò lè so bẹ́ẹ̀ bá kálá sáré tán nísìnyí bàbá lé ayé rẹ̀ kó dòkó mọ́sálásí jimá kí magrebi ó ṣe kí ni kò fi bá ọmọ wa tọrọ gbọ àdúrà tọfẹ tọfẹ tọrọ pẹ̀lú gbọlọ Ọlọ́run dára náà ló ti gbẹǹtì máa tọrọ àmì ẹ̀rí pé ẹnìkan ní kí wọ́n gbé kíní kan sí orí wọ́n rí kíní kan lójú oorun èyí òun ti ń jọ ni pé ó lè ṣe pé wọ́n rí pálí ìjànú ní dààmú rẹ̀ ẹ̀ńtọ́ bá pálí ìjànú ní ọ̀fà bẹ́ẹ̀ bá lọ́nà àláàlì tí wọ́n fi lè yọ àlùjànnú kó lára ẹ̀yìn náà láì fi àmọ́ kọ́jọ́ náà kíni kọ́jọ́ náà àláàlì bí wọ́n kí alukọ̀ àyẹ̀tọ̀ pé kò sí ní tí àwọn àlùjànnú lágbára rẹ̀ o àlùjánu wọn lágbára débi pé wọn a máa fẹ́yàwó nínú ọmọnìyàn ẹ̀rọ ọmọbìnrin míì òun àti ọkọ rẹ̀ gbogbo ìgbà tí ọkọ bá fẹ́ súnmọ́ bí wàhálà yìí irú bẹ́ẹ̀ pẹ̀lú ìwádìí àwọn àlùfáà wọ́n ti lọ́kọ̀ọ́ náà àwọn àlùjánu kọ́dọ̀ lè má ṣe kì í ṣe pé pẹ̀lú ìfẹ́ tiẹ̀ náà torí ilé tó bá jẹ́ pálíjà ló lọ́fà àwọn àlùfáà tí máa ṣe rúkúyà tí máa ṣàdúrà bá àti lé àlùjẹ ló ọ̀lẹ́ tra irú yóò dà irú ìtẹ́ wì pé ẹnìkan bá jà lójú oorun Allahu alam ó súnmọ́ kọjá tó ní àlùjẹ ló ọ̀nà ní sọ́márì rẹ̀ ní pé dé gbogbo nta bá fi tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run kọjọ́ náà tọ́tí Ọlọ́run lọ́rùn o torí pé bá a fọ̀nà tí ọ̀tẹ lọ́rùn náà bẹ́ẹ̀ èyí ò kárí o yọkàn wá di gíní àdánwò di méjì ni. ọlọ́wọ́ jẹ́ yẹn yín àpò òsè ntí nfi òsè ntòsí torí ẹ̀ séhùn náà bí ọba ṣe mọ kádàrá rẹ̀ pé yóò rí kò ní rí o èyí ò sátì ọlọ́run kọ́ mọ́sá àdáyà náà ló àti gbogbo àwọn tí wọ́n hádà wọn bá wà ní mọ́sálà náà wò mọ́sálà náà wọ́n bá rẹ̀ kàwé rẹ̀ bí yẹn lọ́wọ́ ẹ̀yà ẹ̀lẹ́.